Hi everyone, welcome to my channel. ọpọ́n súnkàn ní ifá ìbẹ̀rẹ̀ fi ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sìn àfitọ̀tọ̀ pé ọmọ awo ifá nìkẹ́. èríwo yà èríwo yà gbogbo ọmọ èríwo yà. àyàgbó àyàtọ̀ èríwo sọ̀mà ó pé. Elédùmarè àwọn ọmọ rẹ dé. àṣẹ láti wá gba ire tiwa à ń bẹ̀ lórúkọ ojú odù mẹ́rìndínlógún kí o gbọ́ ire wa ti òní yìí tí o bá gbọ́ kí o mú iṣẹ́ kí o máa ṣọ́ bàbá wa kí o máa ṣọ́ ìyá wa kí o máa ṣọ́ ọkọ wa kí o máa ṣọ́ aya wa kí o máa ṣọ́ ọmọ wa kí o máa ṣọ́ alábàágbélé wa àti ọ̀rẹ́ wa títí tó fi mọ́bi tí a ní ẹni dé pàápàá àwọn mọ̀lẹ́bí afọlọ́jọ́ òní bì ọ́ kí o fi yèdé nú kí o fi yèdé kùn kí o fi yèdé gbogbo ara Elédùmarè àwọn ọmọ rẹ là là ń pè ọ́ ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ sísẹ. gbogbo ata àtúrò. èrìwò yà ọmọ àgbọnnìrègún ẹyẹ dúdú bàró babaláwo là ń porí ẹyẹ ilẹ̀ dúdú baró babaláwo mà ní. ìgbà ìkíní adáná gbó ọ̀sẹ́ ìgbà ìkejì adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹta adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹrin adáná gbó ọ̀sẹ́ ìgbà karùn ìgbà kẹfà ìgbà keje adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹjọ adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹsàn-án adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹwàá adáná gbó ọ̀sẹ́ ìgbà kọkànlá adáná gbó ọ̀sẹ́ ìgbà kejìlá adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹtàlá adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹrìnlá adáná gbó ọ̀sẹ́ ìgbà kẹẹ̀ẹ́dógún adáná gbó ọ̀sẹ́ ó wá di ìgbẹ́kẹ̀rìndínlógún adá náà gbọ́ ọ̀sẹ́ o iná ń jó gèrègèrè sí apá kẹọ̀tún ó gbà rẹ̀rẹ̀ sí tòsí o ọ̀nà mẹ́rìndínlógún ni wọ́n tẹ̀ náà ẹ̀ẹ́fà sí ọ̀nà ọ̀rọ̀rùn sálà ó gbà rí fáwa. kékéjàké àwòdì òró tọ̀nà ní pàlàkà lẹ́sẹ̀ àwòjẹsà mọ́dù ọwọ́ ó àwọn olùkí fún olúwo dúró ọ̀fọ̀fọ̀n ní ti fọ́n ó asùnmá pàràdà ní ti gé àjà ó balẹ̀lẹ̀ bá nẹ́bẹ̀nẹ́bẹ̀ ní àríwá run ẹbọ àìkú àkàpò ní fáǹsì ẹbọ àìkú àkàpò ní fáǹsì ṣé òye. máa jó ọlá orígbèmí máa yọ̀ ó tímọ́tímọ́ ni wọ́n lù lọ bàrà wọn yẹ̀kún orí bá fún sẹ́sẹ́ owó ó bò ó kọ́ fún barapetu yábẹ́lá gẹ̀jẹ̀gẹ̀jẹ̀ tí sọmọ kẹ́yìn wọn léńjẹ léńjẹ èrò pé rọbẹ bàjẹ́ àkàlà kákí barapetu barapetu òye. Oyo ní àmọ́ pẹ̀tẹ́rì orékè adó omudi sọ̀kọ́ omori sèmẹ́rìndínlógún ọ̀nà modù ojínre bá ọ̀dẹ̀dẹ̀ o ọmọ ògbórí ọ̀tá o mà ṣe o ọmọ ẹyẹ téńté orí ògún o orí wa kò pa wá jẹ nílé ìkẹ́tù òrìṣà wa kò pa wá rèkìtì ẹ̀fọ́n o orí wa kò pa wá àràpá òkun lọ rè kọ́fà ńlá wálé o òrìṣà wa kò pa wá lọ́la méje ọ̀sà o alọ̀mọ̀bò ní gbígbà o lọ́dọ̀ àgbọn nìrègún mọ́lárèrè jáfàmù àgbòkọ̀ o àgbọ̀kú là ń sowó o ilé ni a sí o ọ̀dẹ̀dẹ̀ ni a o èrè gbogbo ń wọlé tọ̀ wá wá o ojúmọ́mọ́ kẹ́nikíni àfàìkíni sálòdì ẹni bí ẹrú bá jẹ́ akí olúwa rẹ bí obìnrin jẹ́ akí ọkọ rẹ bí ọmọ bá jẹ́ akí bàbá ajé akí ẹ̀mọ́ pé eléré ajé akí ẹ̀mọ́ bá oyè o ajé akí ọmọ kíkẹ́ tí márogi lé ajé akí ọmọ lépo lọ́bẹ̀ yín kì í mi ọ̀jà jí ajé akí ọmọ àjípẹ́ o jẹ́rẹ́ dú ajé akí àtọ́lá ajé akí àtọ́lá àsùn lá ajá kí àsùn gbẹ̀dẹ̀ o ajá kí àsùn níní ajá kí àmọ̀nẹ̀sẹ́ ajá kí àmọ̀nẹ̀wọ́ ajá kí àmọ̀nẹ̀rún ajá akí amọ̀nà ṣe tààrà défẹ́ o mọ̀mí sẹ́sẹ́rẹ́ àwòlé àgbọ̀nìrègún jábà gbọ̀nìrègún ọlọ́jà òrìgbójó lọ́jọ́ tí wọ́n jí tó forí balẹ̀ fún kí wọ́n ẹni bá forí balẹ̀ alógbó ẹni bá forí balẹ̀ alátọ́ ẹni bá forí balẹ̀ alápèrè gbogbo abẹ́rẹ́ ní fìtọ́jú tì mú ṣiṣẹ́ ẹ á forí balẹ̀ kí oríire àá forí balẹ̀ òkú mọ́ ọ̀bàrà rẹ̀ torí àwògbóke. gbọ̀nsì gbọ̀nsì mo wá gbọ̀nsì fólúwa ni. gbọ̀nsì gbọ̀nsì mo wá gbọ̀nsì fólúwa ni. gbọ̀nsì gbọ̀nsì mo wá gbọ̀nsì fólúwa ni. ẹ̀làìbọ́ ṣiṣẹ́. èríwo yà èríwo yà gbogbo ọmọ èríwo yà. àyàgbọ́ àyàgbọ́ èríwo ṣàmáwó pé. ètò ìjọ ọpọ́n sí kàn ní orin àkọwọlé àfitọ̀ọ̀tọ̀ pé àwọn ẹgbẹ́ akọrin wa. gbogbo awo ìbàrẹ̀ ọlọ́run àwa ti júbà fọlọ́run àwa ti júbà fọlọ́run olórí ayé àwa òre yín fín àwa ti júbà fọlọ́run. sọ̀tà lè gbé.